أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من من الأمر لعلمتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين قتتلوا فأصلحوا بينهما فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا Innallaha yuhibbul muqsitin Innal hamdalillah nahmaduhu subhanahu wa ta'ala wa nastaghfiruhu wa natubu ilayh wa natawakkalu alayhi wa nu'minu bihi wa nastahdihi إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدفع تقوى الحمد لله نعبد بيدفعكم náà ni àwọn bí ó ṣe ṣe pípàdé wa lónìí ní rọrùn nítorí pé mélòó Ilé-ìtí ẹ̀sùlùkò ní sí ìpàdé mọ́ lẹ́yìn òpìyà náà. Ọ̀gámù ọ̀kan máa kọrin kọ́dà kọlá fi tó rọ́bì wà náà hánú máa jò lò fi hálẹ́ hàmùdó lílá. Ilé náà ni ìtumọ̀ sí ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń wí ti pẹ́. Wọ́n ní mélòó mélòó ní òjò, eré ètò ilẹ̀ ti fọ́ mọ́. Wàtíọ́mù wàtíọ́mù sọ̀rí. Mẹ́lẹ̀ mẹ́lẹ̀ la fẹ́ kà nínú àwọn òjò tó ti sọ̀kalẹ̀. Ọ̀dẹ́kọ̀lá sí túbọ̀ bí. Ilé ìfẹ́ gbogbo ṣe ń já bọ́bá yìí náà nílẹ̀ tí ń fa mú. Wàtíọ́mù wàtíọ́mù sọ̀rí. Àkànlẹ́ àwọn àgbàrá tó ti ṣàn sáàrin wọn. Ọ̀dẹ́kọ̀lá sí túbọ̀ bí. Àkànlẹ́ àwọn ẹ̀wọ́ òjò ilé tó ti wọ àìmọye àwọn èèyàn ńláńláńláńlá jẹ́ àwọn ẹ̀kan èèyàn táwọn náà ti lórí ilẹ̀ yìí rí ìwọ́n tó wọ́n ti bẹ nínú ilẹ̀. àwọn tí àwọn tí ò tó wá ti kú àwọn sálà tí ara tí wọ́n jù wá lọ ti lọ àwọn tó lówó jù wá lọ tí wọ́n nímọ̀ jù wá lọ wọ́n ti kúrò láyé àwọn tí ò ní tó wa náà nínú àwọn tá náà wà tí wọ́n ti lọ. yàrá ti sábì ìbàdàn kọ́dí zàhábù jáde yìí. Àìmọye wu mí tó ti wu àwa tí ò lẹ́ mi lọ. Kẹ́rọ̀ bì kámi ìbàdá kí kọ́dí jáde yìí. Yóò tó àwọn ewu tó wu wáyé ti wu àwọn ẹlòmíì nínú wọn. Yàrá bì kámi ìbàdá kí kọ́dí zàhábù jáde yìí. Àwọn àgbàlagbà ni tí ò tó nǹkan báyà máa ṣọṣẹ́ nígbà tọ́lọ̀ bá fẹ́ kó rọ́ṣẹ́ sí. yàrá ti ká mi bàdá nǹkan ti zàrà bí sàdùn yìí. nǹkan mi rẹ̀ rí aṣẹlẹ̀ nígbà ní àwọn ah, yàrá إفاتي لكتا عنا عنا ولولاك لم نقعد ولا منقومين عنا ولولاك لم نقعد ولا منقوم يقولك منك لك وانا مرض بشوا سيء المدي سعار لك سيء أتو يلي أتو شيء شيء ẹlòmí ti ní àwọn ọ́sídẹ́ǹtì tó ní agbára ilé ìtẹ́ pa àwọn ẹlòmí tó ń kún sórí rẹ̀. wàkàmúwàkàmí ní òmùrìn lásùn àkàzírò náà Ah. oríṣiríṣi àwọn àjálù ńláńlá ló fi ṣẹlẹ̀ tó ní káàkiri. wọ́n tán mú wa tán mi ní òmúrí lásánà náà sí rọ́nà. ó pọ̀ lẹ́pẹ̀tẹ̀ sáàdì sáàdì kàwọn tó. ṣàṣẹ ìdáná mi bàdá ìtàmọ̀ tàmọ̀ kàmí. ó pọ̀ ó pọ̀ ó. ṣàṣẹ ìdáná mi bàdá ìtàmọ̀ tàmọ̀ kàmí. a ń ṣe lè yín náà dúpẹ́ fọlọ́ lórí ìṣẹ́kù tó ṣe wá kù àti ìṣẹ́wàkù sínú ẹ̀sìn ìsí ọlọ́run lòun yọdún sí lórí ilẹ̀ ẹ̀sìn wa. ìnà sọ́rí tó òmórí ní bí dáyà ti ha ìlà àwọn àkírí ha falhamdulillahi ìlà àwọn àkírí ha falhamdulillahi tó ní kálukú wa náà bá bojú ẹ̀yìn táwọn ìṣẹ̀lẹ̀ wa. Nàzàrí tó rò mú rí. Táwọn àwọn ẹ̀dọ̀ ní ìtajọ ṣe kékeré ń bàbá. Ẹ̀ẹ́dẹ̀dà ayá ti hà. Táwọn báyìí tí wá ṣeré lè ní, táwọn báyìí wa bọ́lọ̀ wọn, a máa wọ ẹlòmíì nu wọn إلى عاقبها فالحمد لله ìmí ti dọmọ agbogbo ìmí ti dìdàkúdà ìmí tẹ́wàárẹ́ lò ní pàápàá tó bá ń sọ fún ẹgbẹ̀yìn àti tó bá ń sọ fún ọ̀pẹ̀yìn àti ẹgbẹ́ yìí àwọn àtìyàn sí láà ilé ìkẹ́ ilé àwọn àti wọ́n bóyá di 70 kò lẹ̀ sí ìjú 50 lọ́wọ́ àbẹ́fẹ́ ń gbà ní pàápàá kò sí 50 ṣùgbọ́n lòkùnrin tẹ́lẹ̀ ní ti dọ́ra rẹ̀ ayé rẹ̀ ò dáa mọ́ kò jẹ ìyàmá gbogbo ráwọn oríṣiríṣi nǹkan báyìí náà ìrònú kan ló yẹ kó máa jẹ́ sífìnì àti láti máa fi dúpẹ́ fọ́lọ́run bá wa ẹjá dúpẹ́ tiwa fọ́lọ́run ẹjá dúpẹ́ tiwa fọ́lọ́run. lára pa dúpẹ́ yìí kásìtì mẹ́jọ wa pẹ̀lú ìmá tó gbogbo ògbà sọ pé ah in fact gbogbo nǹkan lágbára ìhú ó ga lẹ́jọ́ mẹ́ta yìí ó ní ọ̀rọ̀ mi ò tẹ́ ìjé mi gan pàápàá èyí tí ọmọ kìí ọbẹ̀ gbé gbàgán ẹja panumọ́ ẹja panumọ́ ẹyí jẹ́ máa sọ́mọ́ tó pẹ́ lórí ìpẹ́ ní sáwọn wa láyé táwọn ń dààmú fún yìí ẹlòmí èkì wa ó ti rí ṣùgbọ́n náà kò jẹ́ kó rálá àti àtúlò eléyẹn tó ń kọ́ ẹlòmí èkì wa ó ti rí ṣùgbọ́n kò sáré ṣùgbọ́n náà ò jẹ́ kó ní àtẹ̀sí sí pọ́pátì ẹ̀ ó wá wà lọ́dọ̀ àwọn kan wọ́n wá retreat movement ẹ̀ kò lè jáde kò lè lọ́bẹ̀ kan kò lẹ́tọ̀ọ́ àti pèjáde kò lẹ́tọ̀ọ́ àti gbàgbé àwọn àgbàlagbà lè lè jà ọ̀bá ní tẹ́ra rẹ̀ lọ́kùnrin. ìlì máa lè ṣe inú wọn sí àwòláàjì máa ti rù máa tán. wọ́n bá ń níyàwó pẹ̀lú kankan nínú orin tí wọ́n ń kalẹ̀ yìí. ìlì máa lè ṣe inú. wọ́n ti kọjá lágbo yẹn rí a máa dúpẹ́ fọ́lọ̀ wù mí. wọ́n fi ilẹ̀ àwòláàjì máa ti rù máa tán. wọ́n sọ pé mo yóò rí kàdé kírọ̀ lè máa lè wálé wá ọ̀nà tọ́nà ọba ti jẹ́ káàkiri èèyàn kò kórè jẹ kórè mú ní rọrùn. kò lẹ́yìn rẹ̀ náà ní fi hàn sí lálàáfíà. àzúkò ẹ̀rọ ti ga àtẹ̀kì wálé máa lè wálé wálé lè fi máa lè. ètò ìṣẹ̀lẹ̀ náà ní kọ́lọ̀ tó fà láàyè kílẹ̀ máa fún mọ́yàn kí ẹ má wà nínú àhámọ́. èlé máa lè dé iná. Níbi pé kọ́lọ̀ ń bùyàn láti rí kí ọ̀rẹ́ ìrìnà ẹ̀ṣọ́ ńlá ní fọ́mù ẹ̀dẹ́ yẹn láti. Wà sílẹ̀ ọ̀la dì máa tí bó kó tún wá fún yàn láwọn ọmọ rí kí bọ́ọ̀lì máa lè wálé wá ládé. ṣé wàá rí àtúrú àtọmọ àti ilé àti mọ́tò àti dúkìá àti àlejò. àwọn nǹkan kan wà máa ń mú nígbàgbé wọn. àsùnkùn yóò sì ní ká àtẹ̀kẹ̀rọ yìí máa lè wá lọ́wọ́ lẹ́bi. bí o tiẹ̀ lẹ́rọ sí èrè tó ọmọ mi ń kọ́ ìyàwó mi ń kọ́ àbọ́kọ̀ mi ń kọ́ àsùnkùn tọ́nù pápá rẹ̀ gbáyàn mú mo sẹ́ni á máa bèrè ní gbogbo ìgbà yìí kí mo tún fẹ́ gbà. àbẹ̀rẹ̀ kúrò yọ

ìzínú wà sílẹ̀ ọ̀láàdì máa ti rò mẹ́tọ́. Gbogbo kí yẹn máa ga pá kí yẹn máa rò fún ọjà kankan. Sokúmù yóò sí ká àgbèkì lọ́wọ́ ni máa lè wà lè wà nàdé. Ọlọ́mọ bá rẹ̀ tì wá mọ́lẹ̀. Àsùkùmù yóò sí ká àgbèkì lọ́wọ́ ni máa lè wà lè wà máa gbọ́ ọ̀rọ̀ báyìí tí ò

amọ́lóore ipò dáwà sí amọ́lóore ipò fún alálàáfíà amọ́lóore ipò jẹ́ ká ní ṣọ̀rọ̀ ìjẹta àmà ní freedom tó pé ipò tí wá ní mùsùlùmí amọ́lóore ipò tó jẹ́ ká mọ̀ ọlọ́run ló dáwà ìwọ́n náà ló lè ṣàwọn fún wa tẹ́rí tí a ń bá ọlọ́wọ́n bá dùn bá ṣe púpọ̀ ọlọ́wọ́n bá dùn rí àlékún lọ́dọ̀ rẹ̀ púpọ̀ àwọn àṣírí tí a fi ń rí àwọn àlékún nǹkan lọ́dọ̀ ọlọ́run lọ́hùn. Pẹ̀lú gbogbo ìgbà tí àbá ti ń sùn tó ń jí tó ń dúpẹ́ fọlọ́run. Aṣúkìrò jẹ́ iná. Èèyàn san nínú gbèsè tí yàn jẹ ọlọ́run ló san yẹn. Aṣúkìrò jẹ́ iná. Gbèsè ni ká dúpẹ́. Bà iná lọ na ọjà bá bò. Ọlọ́mọ àmà ni ká dúpẹ́ yẹn kó náà ran ọyàn ní fún wa. Máa ń lam ẹ̀kún ṣáàtìrán ọkọ̀ tí. Ẹni tí wọ́n á kọ̀ tí ò yọ lọ́pẹ́ tí ò dúpẹ́ fọlọ́run. Ọdí ومن لم يكن شاكرا قد صاب كفوانا الحمد لله الحمد لله Sábájú wá ń dúpẹ́ yìí, àṣírí ńlá tó tún wà lábẹ́ rẹ̀ náà ni pé àlékún àtúmọ̀ wá dé bá ní lórí pé èèyàn dúpẹ́ lórí ìtọ́nà ti ṣe. Ká dúpẹ́ lórí ara wa, ká dúpẹ́ lórí ọkọ wa, ká lórí aya wa, ká lórí ọmọ wa,

kí ni yóò wá dúpẹ́ fún ọlọ́njọ́ wọlé ọpẹ́ ilé ìtajà yìí ṣàlékún dáadáa yìí fún wa sọ̀rọ̀ àlékún ọlọ́ọ̀lọ́n fanara Muhammad sọ̀rọ̀ ọlọ́run aléyìí wasallam àbẹ̀ ọlọ́run àlékún yóò nẹ̀rẹ̀ fún wa kí fún àṣùhàbà àwọn àbẹ̀ ọlọ́run àlékún àgbọ́yẹ̀sì àti dúró déédéé lójú ọ̀nà sí ilé tí a fi ń bá wá sọ̀rọ̀ ọlọ́run nínú Suratul Hujurat ilé tí ó kún kẹ́kẹ́ fún àwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ àti oríṣiríṣi àwọn àǹfààní olówó iyebíye ilé náà níbi tí a bá dé níbi tí ọlọ́run bá ti ń ṣèkìlọ̀ fún àwọn àdúgbò yìí gbogbo wàyọ̀ tẹ́lẹ̀ kan wá fún wa yẹni information kan bá rí kama ma sáré re nítorí pé ó ti ọ̀pọ̀lọpọ̀ kan ní èyàn ti wá wà tán a ti sọ̀rọ̀ a ti balẹ̀ jẹ́ ọmọ mí nínú tó padà wá yóò jẹ́ ọ̀rọ̀ mi fẹ́ gbẹ́jọ́ ọ̀rọ̀ mi fẹ́ mọ́ta gbẹ́jọ́ mọ̀ pé náà ló máa wọ́n ti sọ fún mi pé wọ̀ ẹ̀ yẹ̀nà àgbàlagbà náà ni agbẹ́gbẹ́ ẹ̀nà nìkan dá agbà ṣíká ní ọ̀ gbogbo bàyọ̀ ìjọba ti rí nǹkan kan ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ àmùsùn nínú ìsìlámù jẹ́ ká kọ́kọ́ farabalẹ̀ kásìwádìí يعني إن جاءكم فاسق بنبأ فتبينوا إن ẹnìkan bá wá fún inú ìrọ́kan ìṣèwádìí dáadáa o. Mọ́tàbá ni àtúnṣe kó máa ń hàn gbèjà àlá. Kẹ́ lọ ka ìmọ̀ kan lọ mú ẹni tí ó ṣẹlẹ̀ lẹ́ṣẹ̀. Àtúnṣe bí ru àlá àmà fáwẹ̀lẹ̀ tó múná bí mi. Kẹ́ máa ti kàn fún ìbínú ọkàn yín pẹ́ni tí wọ́n níyàn ọ̀gbìn yẹn náà ti rò pé yàn ọ̀gbìn níbẹ̀. Ẹ إتوات لا يعلن ترى تواصلك واعلموا أن واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكرم إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. الله أكبر ولا يا صحابة واعلموا أن فيكم رسول الله أين أن فيكم رسول الله لما قلت شلون بان بلاني لو يطيعكم في كثير من الأمر لعنتم أما قال بي وعلى عليه صلى الله عليه وسلم كان في لو يطيعكم في كثير من الامر لعنتم ما يكون في النبي النبي عدل لوري لعنتم إباب إباب إباب ديلارا لو يطيعكم في كثير من الأمر لعنتم ah, لعنتم Afúnlẹ̀ máa èrò lẹ́yìn rẹ̀ o. La'anittum. Wọ́n pọ̀lọpọ̀ nǹkan àmì ìtẹ́ bá sọ àbí tẹ́ bá ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ó máa ń ṣe sùúrù pẹ̀lú yìí. Láwọn yóò fi ọkọ̀ ń bí بكثير من الأمر لعنتم ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìfẹ́ ń wí ìdí ọkùn fi kẹsìrì mìíràn amòrì kánà bí ma wá tẹ̀lé lórí ah, ọlọ́wọ́ bá ṣe àrẹ́gbẹ̀lẹ́rọ ó fún rọ̀ṣẹ̀ aláàánú ni. Jẹ́yẹ́ mú ní ní ìnàrọ̀ òfòrà ṣe. Olúkúrò àjọ́dà náà jì sọ́lọ̀mọ́ ọ̀lùsọ́lá. Ọ̀rọ̀ sàhábà ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo àbùtùmí kì í fẹ́ dùn kí n tẹ́ kalára. Ìyẹn náà ló sílẹ̀ fi kún àwọn sàhábà tó dé sí àwọn náà máa ń sáré láàánú ara wọn. Àwọn sàhábà náà máa ń sáré láàánú ara wọn. Ìyẹn náà ló gbọ́dọ̀ wà lára wa mùsùlùmí síra kama kama káànú wa adẹ̀rí pé alhamdulillah kan yi kan máa ń saba wa láàárín àwọn mùsùlùmí wa tábà gbọ́ pẹ́yìn kan ṣàárẹ̀ fún àtàbà tí ní ìkà náà sẹ́ẹ̀tì láì àwọn ìbẹ̀rẹ̀ sí ta owó ah, tó bá tutu di jọ́mẹ̀ ló kan tọ́tọ́ àdáàsì ní àwọn ìyá tó máa dáwó ká ah, àwọn ẹni tí kìí ṣe wa ah, òṣìṣẹ́ náà bá láàánú àwọn sọ̀hábà ìyẹn lọ́nà náà fi sọ pé wọ̀lá ọkùn tàfàzọ̀ ọ̀rẹ́lẹ́ ìzọ̀ àlọ́kọ́lù ìgbà Oṣìṣẹ́ náà bá fara dáa ó dákẹ́ wọn ní tí ìsọ́lọ̀ fẹ́ ṣe. Ìgbà sọ́lọ̀ tó múyàn lílé

anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń jẹ́ ẹni tí ó máa ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn lò ọlọ́run ká ní kìí ṣe bẹ́ẹ̀ لو يطيعكم في من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم طبعا بيه كوريرا نبي سيالاني صلى الله عليه وسلم وانا وانا تباتي محمد يوجي وجماعي سيالي آه ẹlẹ́wọ̀n làwọn tí wọ́n borúkọ ànábìjẹ́ létí ìgbọ́ rẹ̀ ìka ni wọ́n ni wọ́n ọ̀n kó fi àìyàn rí láyé yìí torí pé bí wọ́n bá fẹ́ jẹ ọmọlúwàdí èèyàn láyé púpọ̀ tí ka ìtàn pé tí ayé ànábì sọlọ́lá ọ̀sán láti bẹ̀rẹ̀ tó fin rẹ̀ kó wá lè nínú ọ̀fẹ́ máa ṣe báyìí kò ní sẹ́ni tó máa níbi iṣẹ́ kò ní sẹ́ni tó bá dá tó ẹ nínú ilé kò ní sẹ́ni tó bá dá tó ẹ láwùjọ bí tó bá wà torí pé ń tọ́lọ̀ jẹ́ kámọ̀ ní pé lẹ́kọ̀ọ́dé káàmì lákòókè rọ̀tò rasulillahi uswatun hasana recommendation látọ̀dọ̀ bá tó ti ayé àtọ̀run أقول كان لكم في رسول الله أسوة حسنة أو كشرا لمن كان يرجو الله واليوم الآخر تبارك في رجول الله فلا تفوى نار جنة جاكي أنك لعلى خلق عظيم. أنا أتكلم لك أنا أتكلم لك ìrẹ́ ànábì sábà ìwọlé tíwà rẹ̀ dáájú tíwà rẹ̀ dáájú látàkùnmọ́ Òun ló dá ló dẹ̀ mí náà ló dẹ̀ yìí. Àyín náà tẹ̀lé ọ̀lẹ́ olùkì ní àwìn. Òun náà ló dẹ̀ mọ ohun tó ń dá sára kó wa wá. Yánátọ́ ànábì bá dé níwà pọ̀ṣán pọ̀ṣán ni. Sallallahu alaihi wasallam. Àwọn ọ̀tá tí wọ́n lé Mọ́kà tí wọ́n lé ní Mọ̀dínà, ọba tí ó ṣe ṣìnárí nìí ọba bẹ̀rẹ̀ sí ká ọgbà ẹ̀sùn rẹ̀ bá ṣó ti gbàgbé ìwọ ló wá fẹ́ máa sọ́ra rẹ̀ dànù jẹ́ ọlọ́run lèmi ìwọ tó ṣe lè ìwọ tó ṣe lè ìwọ tó ṣe lè ṣùgbọ́n wọn ọ̀rẹ́ sì kọ̀ọ̀kan kà sí lẹ́sẹ̀ àwọn ọ̀wà àbàjẹ́ tí wọ́n máa ń kà sí ní lẹ́sẹ̀ tí wọ́n fi máa ń disqualify olórí orí aláàbẹ̀ ti tu ọ̀gbẹ́ kokéèrè sọ̀rọ̀lọ́sà gbogbo àwọn ọ̀wà ẹlẹ́tí a máa hù tó máa ní ìfẹ́ àwà tí àwà mọ̀ ẹni tí oríṣiríṣi náà dẹni ọlọ́run ọ̀sán ọjọ́ kò fẹ́rò rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láwọn kèfèrí jákínní àná fi ẹ̀wọ́ fẹ́ sọ ọlọ́run jù kan ṣo nítawọn tẹ̀ sí pọ̀ rẹpẹtẹ ẹ̀bùtọ́ ọlọ́run kan ṣo ní gbàgbó tẹ̀sí yẹn tó ń sọ fún yín fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run kan ṣoṣo yẹn pa gbogbo àwọn tẹ̀sí tọ́lọ́ ń dà yìí sí àwọn náà àwọn fẹ́ gbọ́ yẹn àwọn fẹ́ gbọ́ gbogbo tó gbogbo tó bíjà tó pọ̀ tẹ̀. wàhálà mú فيكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم Torí ẹ̀sùn kò pàtó ọ̀nà bá ń gbọ́ bá ń bá àfáà súnà kan jẹ́ létí ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nítọ̀kùsọ̀. Bèèrè pé kí ló ṣe? Látàkùnmánà bí máa sẹ̀mí àìsà àláàríwàrọ̀. Má máa sáré kàn fún lórí tó bá gbọ́n pa ìdé èèyàn kan. Látàkùnmánà bí máa sẹ̀mí àìsà àláàríwàrọ̀. Àwọn àtọ́nifálẹ̀ ló ní ìdíraga. Látàkùnmánà.

jàǹnà Gbogbo wọ́n máa ṣe dájọ́ lórí náà. Bí máa ṣe ní ìta àláàlúwà rọ́. Wọ́n bá ń bàyàn kó àwọn bá ilé àtàkì kàmàrí bàtà. Àkàìmọ̀ yà wọ́n ní kìíní ṣe àwọn ìròyìn yìí ti máa ń dé sí ìpé èèyàn. Fọ́lọ́rù bàmá àwọn bá ilé àtàkì kàmàrí bàtà. Àkàìmọ̀ yà wọ́n ẹ̀kọ́ ọ̀pá nígbẹ́ táwọn ẹ̀dá kan máa ń kò sẹ́ẹ̀dẹ́gbẹ́ wọn ní ìnínú. Fọ́lọ́rù bàmá àwọn bá ilé àtàkì kàmàrí bàtà. Àwọn akọ̀kọ̀ màrújẹ́ sí ẹni ní wọ́n náà wá ń wẹ̀lẹ̀ ní wòtú. Fọ́lọ́rù bàmá àwọn bá ilé àtàkì kàmàrí bàtà. Ìdálẹ́ ni ẹjẹ́ náà ó dẹ̀ àǹbá ilé àtàtì kàmàrí bàtà wọn. Gbogbo ọba fi ń bẹ ìrẹ́jẹ́ létí àwọn èèyàn rẹ̀ òun bá tún àbá súnà yẹn, àbá súnà yẹn. Bọ́lá ó bà máa. Bọ́lá rẹ̀ náà ti sòkò kókó lè pọ́n tó kọ́ ìlà táwọn ọmọ wọn. Àtàtì kàmàrí bàtà wọn. أعمت عيونك عن حقيقة ما جرى farabalẹ̀ ẹni tó jẹ́ bá bara rẹ̀ a rí mú tẹ́jú rẹ̀ kalẹ̀ kó wo ní ṣòtọ́. àmàdì olóka àmì àdínkọ̀ ti máa jàrọ̀. àwọn anábìá ọlọ́run ni ọlọ́run bá ṣàánú jùlọ. gbogbo ẹni tó wá rìn lójú ìlànà ọlọ́run máa rí àánú yẹn. ṣùgbọ́n ẹni tí kìí ṣe àlọ́jọ́ ọlọ́run àfáà súnà kò sáfà súnà kò tó pera rẹ̀ ní máa tó kò pera rẹ̀ lálọ́jọ́ ọlọ́run ṣùgbọ́n tí ń dí àwọn ní dídí àìní ní sáà súnà náà kọjá yí pé à ń kọ̀ bàjẹ́ yìí náà wọ́n máa ṣèdájọ́ lórí tí wọ́n bá sọ fẹ́ nípa ìkan. Ṣé ìta àjìlá fàákù máa ń nà máa tààrọ̀? Káwọn náà tó bẹ̀rẹ̀ súnà kó tó yé wa láwọn ọdún tọ́lọ ní kó yé wa. Oríṣiríṣi ìsọkúsọ náà máa ń sọ fún nípa àwọn tí wọ́n ń ṣe o. Ṣé ìta àjìlá fàákù máa ń nà máa tààrọ̀? Bọ́jú máa ń sábà rí èèyàn téèyàn ذلك واعلموا أن فرعون واعلموا أن في فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزعزنه في قلوبكم ولكن الله حبب إليكم الإيمان ألا ننتم فهو الإيمان حبب إليكم الإيمان الله فهو àbábà yìí lẹ́yìn kó mọ̀ ìmọ̀ ọlọ́run fẹ́ ká ní ìmọ̀ nìkan kò wọ́n lọ́wọ́ bá gbọ́ lójoojú. àbábà yìí lẹ́yìn kó mọ̀ ìmọ̀. ó fẹ́ kí gbogbo wa ṣe oríire lápapọ̀. àbábà yìí lẹ́yìn kó mọ̀ ìmọ̀. ó tẹ̀ ní kápá àti jẹ́ kí gbogbo wa ṣe oríire. ولكن الله حبب إليكم bó ṣe ní kápá àti sọ pé gbogbo ẹ̀yọ́ mọ̀ yíyá mú pàtí ẹ máa lọ gẹ́gẹ́ bí ẹni tó nílé iṣẹ́ ṣe ní kápá àti pé àtiwọ́ tó wá sí iṣẹ́ lóṣù àtiwọ́ tó wá gbogbo ẹni sálárì

من عمل صالحا فلنفسه ومن أساء فعليها تباشر على مدشدة كنا على ومن أساء هذا ولنا يتم تعيسي وما تباشر على أقوى فرادة أنت تباشر كجنا أقوى فرادة وما ربك بظلام للعبيد والله ما كنت ولا بس ذلك وما يعمل مثقال ذرة خيرا يره والله لا دا kékeré kan wọ́n ti nà kó kéré tó bí ọmọ náà gún tàbí bẹ̀rẹ̀ ọgọ́rọ̀ kan ló fún ìyàní wà á bá nínú ìwé iṣẹ́ rẹ̀ lálẹ́kẹ̀ yà mà ọmọ yà mà ṣàrọ̀ yàrọ̀ ẹ̀kan náà ẹsẹ̀ obìnrin olóbìnrin kan lọ wò báyìí tó tún ti wò lọ́ọ̀kan wàá bá nínú ìrìnsẹ̀ rẹ lálẹ́ kí á mọ̀ fún wa wà ń tọ́ abẹ́ ẹ̀kọ́ síbẹ̀ àti ìkànnì wájú mọ̀ kàn wò lásán tẹ́sẹ̀ tó lè yẹn ni ẹ̀kan ọ̀dọ̀gbìn rẹ̀ lè lẹ̀. walakinna Allaha habbaba ilaykumul iman. aláǹtọ̀ fẹ́ ká ṣe lórí ire ìmánì ló ń fẹ́ fún wa. wàzẹ́ ìjẹ́nà rú fi qulubikum. ìyá ló fi dà àti ṣe kọ́ńgẹ́ rẹ̀ zayyana hu fi qulubikum. wàzẹ́ ìjẹ́nà rú fi qulubina. ọlọ́run wá ó kó wá dìsáìn ìmọ̀nì yẹn ó fi ṣe ọkàn wa lọ́ṣọ̀ọ́ ìmọ̀nì ló jẹ́ ká dá bá ti ta yìí o ló jẹ́ ká rí bá ti rí yìí o àwọn akẹgbẹ́ wa ní ìwà lọ́sàn-án ọgbọ̀n báyìí wọ́n mẹ́mu lọ́wọ́. àwọn akẹgbẹ́ wa ní ìwà lọ́sàn-án ọgbọ̀n báyìí wọ́n wà lórí obìnrin. táwọn gbá rẹ̀ lọ́wọ́ ẹ̀ Ìmọ̀nì lọ́nà ti fún ẹ̀mí tí wọ́n mọ́ ló fi ṣàánú wa báyìí. Wà sájà náà ó bí ìgbòrò Ọlọ́run sọ́lẹ̀ fún ọ̀sán abájọ́ kìnnà náà pé ìmọ̀nì lòun fi jẹ́ kí ẹ̀mí wọn mọ̀ lòun fi dìsáyìn ọkàn wọn náà fi yàtọ̀ fáwọn tó kù èròkèrò náà náà bá máa ro ìṣekúṣe náà bá máa ṣe. wàtí arúgbó ilé ikú mu lè kú fún ọ̀wà ní kò sí kọ̀ wá ní àyùsí ya kẹfẹ́rẹ́ kí ya kòkì wàlùfòsó òkè wá kòkì wàlẹ́ àṣà máa ṣe rẹ́lẹ̀ yìí fún láwùjọ. Ùláìkà hùmọ̀ rẹ̀. Tó ń tẹ̀rọ kíkẹ́rọ̀ wọn lọ́rùn. Ùláìkà rẹ̀ áṣìdò. Gbàrọ̀ wọn rẹ̀ áṣìdò. Tó ń láwọn Wùláìkà. Òun jẹ́ kí wọ́n kòrò àti ìdájúdé. Wọ́n bá rà ìṣèdó. Wọ́n kòrò àtẹ́tẹ́. Wùláìkà wọ́n rà fi ìkórìíra irọ́ sí wọn wọ̀n ní kan pa. Wùláìkà. Òun fi ìkórìíra àwọn ọ̀wà bàjẹ́ sí wọn lẹ́mìí ìwòkú gbọ́kúgbọ́. Wọ́n rà ìṣèdó. Ọlọ́nà ẹ̀ tó ń bá fi lè ṣe bẹ́ẹ̀ fún àwọn ìsinmi kọ́ ti mọ̀nà ọdún

ọ̀tọ̀ ní wá sọ́ra wọn jí kọlọkọlọ ajẹ́rajẹ́ egun wáyé lọ́wọ́ ọwá ní ẹmà wá sọ́wọ́ ọpẹ́ ẹwà bẹ̀rẹ̀ pé wọ́n lè wó ló jẹ́ fún mi tó wá sọ́wọ́ ọpẹ́ fún wọ́ ọba tó fún عليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. Àwọn abẹ̀rẹ̀ náà ti ń bèèrè hmm. fún wọn náà wọ́n ẹ fún. Ẹni ojú ti là. náà, ó tún ilé jẹ́ lára rẹ̀ ẹ̀kọ́ ilé ìtọ́lọ̀ ọmọ fi kọ́ ọ̀sọ̀ ọba wọ́n ti fàfidá mìíràn lọ́yìn

jọ wà títẹ́ tẹwárí nǹkan míì tí wọ́n jíṣẹ́ yóò ṣe tẹ́ǹgbà ọ̀rọ̀ míì tí wọ́n sọ sẹ́yìn kí lè sọrú ẹ̀ máa èyí náà máa dúpẹ́ fọ́lọ̀ ń sinú pé ah, alhamdulillah ọlọ́run fún náà àwọn àìmọ̀tí ẹ̀rọ wá ní ìbọ̀ wá ní àdá ókè ó ti dàbọ̀ ọlọ́run àtúnfẹ́ ẹgbẹ́ lábàrọ̀ àti sábẹ́ ókè àmì ìdúmọ̀nà bọ́ọ̀kì oríṣiríṣi àtúnfẹ́ àfà ẹ àfà làwọn àfà làwọn àfà làwọn الله أكبر فضلا من الله فضلا من الله ونعمة والله عليم حكيم Ọjọ́ ń jẹ kéré sí ládùúgbò yìí, kọ́ ti yẹ. Fọ́dúnlá mi náà lọ́yọ̀ wá. Ọlá ìpínkẹ́ ونعم Fọ́dílá mìíràn lọ. Ọmọ aṣọ òkú níbi iṣẹ́ kọ́ máa gbò wá báwọ̀. Fọ́dílá mìíràn lọ. Ẹ má bẹ̀rẹ̀ bá ọ̀fẹ́ ọ̀fúnfọ́ lágbádá ò. Ẹ má lọ bá mi sakínà ọ̀ nẹ́ra ò. Fọ́dílá mìíràn lọ. Ẹ má lọ bá ọ̀fẹ́ Ọlọ́run sí ẹbẹ̀, ọlá ni látọ̀dọ̀ ọlọ́run. Bọ́dá mínà lọ́rin wà ní ìrìnà. Ayé ti mọ̀ ẹ́ mọ̀ pé o ti gbọ́ yé, ayé ti mọ̀ ẹ́ mọ̀ pé o serious, ayé ti mọ̀ ẹ́ mọ̀ pé o mọ́ tí wọ́n ṣe, ayé ti mọ̀ ẹ́ mọ̀ pé o ti ṣaládàlù. Bọ́dá mínà lọ́rin wà ní ìrìnà. Ìmọ̀ tó bá sí ní pé àwọn ọ̀rọ̀ yàn tí àwọn ẹlẹ́bá wọn náà jẹ́ máa ń ti rẹ̀ Ah, gbogbo àwọn gbàtà àwọn alájẹ ilé ìgbà àwọn alájà tó bí kọ̀pìlẹ́nì láàrínláàrínlá eléyẹn òfò ní fún ẹ̀rùn. fàdílà nínà lọ́ọ̀dì wà ní ìmàtà ọ̀rọ̀. àdúgbò ọmọ tó ń ṣe ọmọ ilé ìgbà ọlọ́run. ọlọ́run àpá ẹni Fọ́dílà mìíràn wà ní wà ní àìmàdá wọn. Ebi iṣẹ́ yìí níbi ibi ṣọ́ọ̀pù ẹgbẹ́ tí ń tajà àwọn èèyàn ti mọ̀ ẹ́. A ti mọ̀ pé àwọn ọ̀lẹ̀ fẹ́ ṣe bí òjá kan wá Fọ̀dùlá mílá mọ̀ ìwà ìrìnà Fọ̀dùlá àmọ́ òní fọwọ́ fún àpò fún ọgbọ́ títí. Fọ̀dùlá oríire ni o. Mílá lọ. Kí wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ wá ṣe pàtí. Ìwọ́dẹ̀ ní ọ́ọ̀lù tó fi rẹ́ẹ̀dì fáwọn èèyàn. Pàtí

tọ́lọ̀ bá lè jẹ́ káyé kí mọ̀ ẹ́ bẹ́ẹ̀ wájílá ọ̀rẹ́ lóòótọ́ ìsọ́lẹ̀ sílẹ̀ wà ní tó pàdé ara wọn pọ̀ tán ọ̀rọ̀ orílẹ̀ tí wọ́n ṣe ni wọ́n mọ́ra jọmọ káàkiri. ó fẹ́ kó nǹkan dálẹ̀ jẹ́ àrílẹ̀ ó fẹ́ dọ̀rẹ́ gbogbo ayé ọ̀rẹ́ gbogbo ayé máa padà dọ̀ta ọlọ́run lọ. fọ́fúnlá mi nà wọ́ yìí wá ní. ìgbà èèyàn ká gba tiẹ̀ láyà wọn kan ẹ̀. máa lọ́rùn àwọn tó fẹ́ ti rí sálà náà. sọ́lá àwọn tọ́lá anábì kúrò ní maka ọ̀rẹ́ ni àbọ́ta ọ̀tánì kí ló ṣe fún wọn kí ló rà ní gba wọn tí ò sanwó fún ṣe bá àwọn ní tánà ń bá ṣe tó ń bára tó ń fún àwọn kan àwọn dẹ̀wà táwọn dẹ̀wà gbógun ti

lásìkò wá náà tó máa fẹ́rẹ̀ wá náà tó máa kó ìlà ẹ̀ àwọn ká dúró báyìí àwọn ṣe ti kú torí ẹ̀ gbogbo tó wá wọn máa ná nítorí ti ẹ̀ àwọn ká dúró dúró káwọn rí ìfọkọ káwọn fi pa ẹ́ méjì yẹn náà ni òòrọ́ pẹ̀dá tó bá jẹ́ páyé yìí ló wá àdúgbò méjèèjì láyé ibi tí ò ti sí lára tí ò sí ومن شر حاسد إذا حسد ẹ̀yà bá ti wá mọ́ tó ń ṣe èèyàn kí máa ń kí sí sí sí àwọn ọba ń sọ mọ̀nà àrùfà lọ́pọ̀tàlù lámùyẹ̀dóòrùn fàkọ́ọ̀lá náà sókè bí a bá ti mara rẹ̀ tó ń tọ́lọ́ fẹ́ ni mọ́ ṣe ní <laughs> bẹ́ẹ̀ni tí ń fún ẹ̀tọ́ yẹ bẹ́ẹ̀ lọ sí ṣúrí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lọ sí fún kèbí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìgbà tẹ́lú fún àwọn ọ̀nàbí ọlọ́run tó dé bí ológun yẹn lágbára sí. ìyá àṣùdú ní fàṣà àdàmúmú lọ́rùn mi ní àṣàdì Táwọn ẹbá ń lára ní. Ìyá àṣòdó ní. Táwọn ẹbá ń tìtẹ̀ wọn ní. Ìyá àṣòdó ní. Táwọn ẹbá ń sọ̀rọ̀ mi lẹ́yìn láì dáa. Ìyá àṣòdó ní. Ẹlẹ́ máa ń kọ́ mọ́ra iná bàjẹ́ sọ iná ni. Ìyá àṣòdó ní. Lára táwọn èèyàn ń ṣe àti sọ̀rọ̀ ilé àti ìṣẹ̀gbọ́n yìí. Bàtà táwọn ọmọ mi ní Hazadi. Lọ́lá túbọ̀ lé wọn kúkọ́ máa lára lọ ní o. Máa ájà máa nà ájà yá wọn máa nà áyà máa hásùn ó dé. Ẹ̀ṣẹ̀ tó wọ́n ní ṣẹ̀mí Ìgbà tó bá ti tó gbà wọ́n bẹ̀rẹ̀ sí káàánú èèyàn wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n náà ní rẹ̀ lẹ́yìn ìgbà tádọ́wò ìṣẹ̀lẹ̀ sí ni. Ìyá hasòdì ni. Tó bá tó wá ń gbé dìgbàdìgbà, wọ́n wá lápá kan ti kàn. Ìyá hasòdì ni. Ojú kan ti wọ̀. Ìyá hasòdì ni. Àtọ̀tà àtọ̀rẹ́ màṣí ọ̀tá rẹ̀ náà máa rúkún ìdẹ̀rù tó kún bàjẹ́ fún tó bá yóò. Ìyàkàzòjú ní bàbá. Ó náà dáwó. Tọ́ bá ti pé ọ̀tá bá ó bá bẹ̀rẹ̀ sí bẹ́ ó bẹ̀rẹ̀ sí lórí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ti ìyẹn.

torí ẹ̀ ẹjẹ́ kó yé wa dáadáa káà máa lọ rọnu wípé ogun ìsì ìsì bóyá kí ìsì ìdọ̀ lè máa gbá ti gbogbo wọn ojú ti pọ̀ jù lára ní. ìgbà tí bẹ̀rẹ̀ sí jẹ́ máa mú jẹ́ padà jẹ́wọ́ wọn ni mo ti lé dùgbà tí mo ó ti padà ń kí ni nípa ṣe ẹ tó wà rí bí tí ò bá yí ẹ̀ ẹlẹ́yìn pàtàkì púpọ̀ nínú tó mọ́lọ̀ yẹ wa yẹn ń jẹ́ káwọn ìpè ọlá ni látọ̀dọ̀ ọlọ́run ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba dẹ̀rí tó mọ́ ọmọ ṣe ju àwọn àmọ́ sáyé ní mẹ́sìn fún wa báyìí ó ní àníìmù lọ́wọ́ ọlọ́run òun mọ̀ gbogbo ti máa rí rí àníìmù rẹ̀ ìkàdùn ṣe ti máa rí nìyí tẹ́yìn bá ti gbọ́ yé ní ọ̀tálẹ̀ máa jẹ́ lọ́dọ̀ ẹni tí ò gbọ́ yé ní tẹ́yìn ọba ti ń mutí onígbogbo oko lẹ máa jẹ́ lọ́dọ̀ ọ̀mùtí tẹ́ẹ̀ bá ti ń ṣe ṣìnà ìwòkú olóníṣìnà máa wò yìí bẹ́ẹ̀ náà ṣe ń wo níwo mú irú ìyòwò rèé irú ayé wo nílé ìwà ìwà bẹ́ẹ̀ kọ̀dọ́lù ara ẹ̀ láyé lọ́gbẹ́ sí ìwé kò sì máa rí ìyẹn ṣùgbọ́n tí wọ́n wá rò fún ọ náà o fẹ́ rí ọnù rẹ̀ o fẹ́ rí ọnù àwọn ẹni bí o fẹ́ rí ọnù àwọn ọlọ́tẹ̀ o fẹ́ rí ọnù àwọn tí wọ́n tẹnu bọ́lẹ̀ sọ̀rọ̀ kiri o fẹ́ rí ọnù àwọn ṣòkúṣòkú o fẹ́ rí ọnù àwọn tí wọ́n bọ̀ nǹkan ní lẹ́yìn ọlọ́run ọ̀ lè rí o àbíkò bá fẹ́ rí ọnù sọlọ́run mọ́ nìkan lókun ìkànnì wá fọ́ ọmọ ní méjèèjì

kí ló ṣẹlẹ̀ nílùú tẹ́lù kùránì òrìyànjú rẹ̀ bó sí kò sí sápàlù kùránì ọ̀ká aya tí tó bá ń rọ́nà ká àkọ́kọ́ àtàkọ́ ọlọ́ọ̀bà ọ̀ká ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ nínú ẹjí àwọn ní àwọn náà wá bá adásọ́rọ̀ ilé ìsìn ẹwà ní ẹjá kú lọ́lẹ̀ ọba ah, ọgọ̀rọ̀ àti máa bá pàdé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè tá à ń dárúkọ wọn ìlú ẹlòmí lè ṣẹ̀ṣẹ̀ mú títán èyí tó tẹ̀lá sábà burú lẹ̀ yorùbá ní bá náfẹ́ yọjú ọ̀rọ̀ láwọn orú àwọn àyè wọ̀nyẹn wọ́n ti máa ní kọ́ gbọ́ sí wa ẹ̀bẹ́ yọjú ọ̀rọ̀ ẹ̀tún dèṣù lọ́wẹ̀ abẹ́mọ̀ pé láàrẹ̀ jùlọ sí ni ìlànà ìṣúra sí ṣùgbọ́n ẹ̀bẹ́ yọjú ọ̀rọ̀ ẹ̀bẹ́ kọ́rọ̀ yẹn tán pátápátá ẹ̀rẹ́ kó tó rùn ma ẹkùlù ẹ̀ṣẹ́ àbùrùbá kí níwò kọlọ̀kú má jẹ̀bọ̀ kẹwọn kọlọ̀kú ṣe kó jẹ́ sílẹ̀ fún wọn kọlọ̀ṣe ziyara wọn ní 2010 wọ́n ti

níbi tí wọ́n mọ pàtàkì olùmọ̀ ẹ̀sìn dé táwọn ọmọ onímọ́tò bá ń jà ní gáràjì wọ́n tún kó kéèkì wọ́n sọ́dọ̀ ṣe Allahu Akbar orí nílẹ̀ wù ú wọ́n kó kéèkì wọ́n sọ́dọ̀ ṣe àwọn ọmọ máa bá a máa ka wọn a máa ka wọn ẹ̀gbọ́n má ṣe báyìí ẹ̀gbọ́n tó lọ sọ náà lùtọ́ áàmì ni ẹ̀gbọ́n táwọn ti sọ ní ara wọn wá balẹ̀. torí pé títẹ́sítẹ́ lè ń sáà gbé àfáà ní bàbá ọba àfáà ní bàbá gómìnà àfáà ní bàbá pẹ́sidẹ̀ntì iná àfáà tí wọ́n lò lẹ̀ rí tó yẹ kí àwọn ọba àwọn pẹ́sidẹ̀ntì àwọn gómìnà gbogbo àwọn èèyàn ńlá lájìkàjìkà àwọn lọ́lá ayé pàápàá ara wọn balẹ̀ níwájú wọn Sheikh Adam Abdullah Ìlọrin ẹjá sọ́dáadá àwọn èèyàn irun abẹ́rẹ̀ lọ́kùn láyé kí ṣe torí olówó kí ṣe torí owó olówó ni wọ́n fi bá olówó ẹ̀ ṣe torí kí wọ́n pọ̀ wọ́n sàkíyèsí wọ́n tọ́ ọ sọ́nà yìí báwọn tó lè pátá àwọn àǹfà wa ní ìsinmi àtọ́ fún apẹ́ ká ní pé Sheikh Adam ń bẹ láyé ni ah, ó pọ́sùlù kì ṣe fẹ́ fi tàbí máa ní àǹfààní àti jáde òṣèlú ọwọ́rọ̀ àwọn fẹ́ẹ̀sì ipò wà rí iṣẹ́ ara gbọ́dọ̀ wá wa lólówó lọ́wọ́ iṣẹ́ ara gbọ́dọ̀ wá gbéra lọ́wọ́ tọmọ wá sí wọ́n lọ́gbọ́gbọ́n iṣẹ́ ara wa tí wà kàn ṣe náà fílà rọ́kà léjì táàfí ò ní ti tù wọ́n wọ́n máa lòun fẹ́ gbé àfẹ́ aládùúgbò tí ẹ ti léjì ah! ìbárọlá máa fún kó máa jí kó máa jẹun nírọ̀rùn ẹbí tó ti fún yẹn apá rẹ̀ ò lè ká

wọ́n ti gbúrò ogun kékeré kan máa rẹ̀ pé mẹ́nà lédè yìí kọ́kọ́ máa lọ sùn kó máa hàn rárá o máa rọ̀kùn kankan mẹ́nà tó bá jọra ara ṣẹ́yà kékeré báyìí tó ti bọ́ mẹ́pá kíákíákíá pẹ̀lá ìsìn pẹ̀lá rẹ̀ pẹ̀lá àwọn ọ̀tọ́ rẹ̀ á طائفتان من المؤمنين قتتلوا فأصلحوا بينهما Ọ̀sọ́dà ńlá ní ìrọ́lọ́ tó fẹ́ bá ọyọ́jú yìí. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ń wà ní káṣe ṣe. Ọlọ́ọ̀bá ni wà ń sọ ìfẹ́ta àdìmínà ìmúhùn mi ní ìná pẹ́kátà lóó. Màá fẹ́lẹ́ àwọn ọ̀sọ̀rí àwọn èèyàn méjì pọ̀ méjì mọ́ta. Wọ́n ní fàtàlì nínú ìlú omi ní. Lórí ẹ̀rọ tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ níjọ́ kí náà láti bọ́dá kẹ́kẹ́. Sọ ìfàtàlì nìyẹn, wọ́n wá kọjú ogun síra wọn. Kábí tó wọ́n ti tẹ̀sán lọ́tì àwọn olùmẹ̀sì, àwọn àfẹ́ẹ̀sì nínú ìlú tí wọ́n pè wọ́n lọ́tún lọ́sìn kọ́kọ̀ fọ̀rọ̀ ọlọ́ọ̀ṣàlàyé fún wọn kò ní gbogbo tó ti kò ní tó láì ní tó tó. Wọ́n ti ń tọ́ ìfàtánì nínà ní mú mi ní iná mú tàtàlú. Táwọn ọ̀sọ̀rí èèyàn ẹ̀kàn àwọn ẹ̀kàn ẹ̀mẹ́jì. Nínà ní mú olùmọ̀ àgbà ẹ̀sìn nílùú àwọn ilé ẹ̀kọ́ gbé wọ́n bẹ̀rẹ̀ sí ọjọ́ rẹ̀ kí ní ṣẹlẹ̀ sáwọn olóyè àtàwọn àfà mùsùlùmí àwọn ilé mùsùlùmí àwọn ilé náà kí ní wá bí ogun tó wá kọjú ìjẹ̀sẹ̀ra báyìí nínú oṣù alápọ̀lé kíláwọn àbálẹ̀ yẹ kẹ́ pè wọ́n á pè kí ní ẹ pè kejì. Màá fẹ́lẹ́ fún bẹ́ẹ̀ náà mo máa. Ẹ ṣàtúnṣe láàrin wọn. Fàṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ náà mo máa. Ẹ má pàgọ́ fún wọn. Fàṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ máa. Ẹ má joyè màdàrú láàrin wọn. Fàṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ máa. Ẹ má lọ gbọ́ sẹ́yìn ẹ̀dẹ̀kan nínú wọn. Wọ́n ń gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ̀yìn jẹ́ nìkẹta o mo fẹ́ kó tán kí kíkẹ́ máa wá ṣe wọn pé kẹma wá lọ bí ṣàkóbá àti máa jẹ́ kọ́rọ̀ lè sí. Wọ́n á fẹ́lẹ̀ àwọn ikọ̀ méjì kan jọ ń jà ọ̀rọ̀ rẹ̀ fún yẹ̀ òun tó o bá ti gbọ́ sí ó ti di àmọ́nà lọ́rùn ẹ̀ láti wá ìyọjú sí. àfilẹ̀ ṣúrúbẹ̀rẹ̀ náà máa àkókò wà ní títí o wọ́n pẹ́lẹ̀ tó kọ́ ìwé ìwáyọ̀ tó sí ọ̀rọ̀ dẹ̀rẹ́ olóbi ṣáájú

tẹ́lẹ̀ ìsọ báyìí tẹ́lẹ̀ ìsí báyìí adẹ̀ máa pè pé ah, ẹ ṣe jí bẹ́ẹ̀ nìkan tí wọ́n ṣe fún mínísì adẹ̀ sí lókòdò àbìtúrù kò ní mú sí kò ní mú kúrò torí pé kò fẹ́ sọ pé tí wọ́n náà ṣe yí ah, kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ kò fẹ́ dọ̀tá yẹn kò tó fẹ́ tẹ̀ta tiẹ̀ náà àwọn adákẹ́ áá ah, وإن طائفتان من المؤمنين قتتلوا فأصلحوا بينهما انا تسلم انا جد فان بغت احداهما على الاخرى Àwọn kan nù wọ́n ní ewúrú sí ìṣẹ̀lẹ̀. lọ́dọ̀ àwọn ọmọ ya wa àwọn orílẹ̀-èdè ńlá méjì tí wọ́n bára wọn jà ní kò pẹ́ ìfẹ́ ìṣàrí orílẹ̀-èdè ńlá méjì tí wọ́n kọjú ìjà síra wọn ní kò pẹ́ ìfẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn bọ́lọ̀ ń ṣe ní káàpíà ìpínlẹ̀ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló fi fi ń kọ́ wa pé káàpíà rẹ̀ náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ ayé torílẹ̀-èdè ńlá méjì bá gbógun tó gbógun tí àwọn ọdún gbógun tí àwọn yìí ẹ̀yìn tó kù láyé ẹni ẹ̀kẹ́ ìṣàtúnṣe láàrin wọn àwọn ti Palestine náà ti bá yé mú ayé ní tó ṣẹlẹ̀ ẹ̀ wọ́n lè rí sí àwọn tí kìí ṣe mùsùlùmí fojú àwọn ya mùsùlùmí rí ní mọ́sílẹ̀ àkúsọ́ sínú wọ́n ti dájọ́ dájọ́ dájọ́ tí wọ́n ti ní mùsùlùmí ó ní àyè yìí àwọn ẹni yá kọ̀wọ̀ kúrò ní ọ̀hún fìfínà mùsùlùmí sí ni tọ́bọ̀ adájúkà àwọn tẹ́ ẹgbẹ́jọ́ fún báyìí tí wọ̀ wá kúrò fẹ́ pọ̀ àwọn tí wọ́n fara ní àwọn tí wọ́n jàre ọlọ́ni wọ̀hín bàbá ti ìrà ó tún wá ṣègbẹ́rù kan ní sẹ́ni kejì. Bọ̀bọ́ ti ló lè di jáde ní àìsà tàbí àyà abúlélá. Aṣẹ̀mámọ̀ tán ló máa ń kó ogún jà ní. Àwọn ni wọ́n jẹ̀bi, wọ́n ti sọ fún wọn pé ó ti tó tó. ẹni ló bá lọ rẹ́ di lọ́ba sọ fún àwọn ọgbà àwọn méjì ẹ̀parí ìjà láàrin wọn títẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bá sọ̀rọ̀ tán ló tó fa pájá ní ó lọ bẹ̀rẹ̀ sọ́jà ẹnìkejì pé kò lẹ́yìn tí a bá yẹn ọjọ́ ọ̀rọ̀ ní ìsìn. Fọ̀kọ́tìlú lẹ́dí. Ìgbésẹ̀ wà lẹ́dí. Ọlọ́run sọ pé Ọlọ́run sọ pé ẹlọ́gbọ́n máa bọ́ pariwo. Fọ̀kọ́tìlú lẹ́dí ìjẹ́bùn bí. Ọlọ́run ní ẹlọ́bẹ̀ẹ́. Allahu akbar. Fàkọ́tìlú lè di ìjẹ̀bẹ̀ bí. Ọlọ́run ní ẹlọ tí wà sí fún. Ọ̀rọ̀ rẹ̀ ti kọjá ẹ̀bẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ti kọjá wà sí. Fàkọ́tìlú. Ọ̀rọ̀ rẹ̀ ti kọjá ẹ̀ fún àlọ́ pàrọ̀ wà fún. Fàkọ́tìlú lè di ìjẹ̀bẹ̀ bí. Fàkọ́tìlú lè di ìjẹ̀bẹ̀ bí. Àtàkàtì àyílà amrillah. Ọlọ́run ní gbogbo yẹn parapẹ̀ sí ìdí ẹ̀ bàjẹ́. Àtàkàtì àyílà amrillah náà bẹ̀rẹ̀ sí bàjá. Àdá. Ẹ kọjú sí. Pápá ọ̀dẹ ah. ló lẹ́kí ìjẹ̀bù ní àdá. Ẹ̀kọ́ sọ pé kílódé kílókàn yìí, ó kàn wá. Àwọn aláyé ojú ẹ̀ rẹ̀ kó tán rẹ̀ kó ti tán ni. Kí ló wá ṣe wọ́n tí wò jẹ́ kó tán? A ah, ah, ṣẹ́rí bàtẹ́ iná bá kóbo ìjà tí òun ṣe ti ń tẹ́lẹ̀. Ẹ̀yin yanjú ọ̀rọ̀ ni àbẹ̀wò àdìsọ́ ti yanjú ọ̀rọ̀. Ẹ̀rẹ̀ ti dàgbọ́kọ̀rọ̀ ti tán. Òun wá wá ń tẹ̀síwájú ní tó kó ìdí ìtàn tẹ́tẹ́ ó nìkan iná ni àwọn ẹni nìkan sí náà ni wọ́n kù lẹ́nu rẹ̀ gbogbo ìlú ẹ̀wà sí ètò wọn. Fàkọ́dínú lẹ́jí tẹ́bi bí. Ọ̀gá ìlú tẹ́lẹ̀ ti fa náà wà bàjẹ́ láwùjọ. Àìsà àdàbí àìlá àmúlélá. Ìyàwó parí ọ̀rọ̀. Fàkọ́dínú lẹ́jí tẹ́bi bí. Ìyàwó ti sẹ́ńdà apọ́lọ́dì olóṣì náà. Fàkọ́dínú lẹ́jí tẹ́bi bí. Ọwọ́ ní ọkọ̀ wọn náà tí wọn náà fi jẹ́rìí wọn náà jẹ́ tán. Ọkọ̀

ìyá rẹ̀ kóòbù bàbá rẹ̀ kóòbù ìyá ọkọ̀ bàbá ọkọ̀ ọkóòbù ọkọ̀ ọmọ wọn àwọn àfá kóòbù àwọn ọ̀rẹ́ rẹ̀ náà kọjú sí tó bá lọ jẹ́ kóòbù ni àwọn náà lè ṣe mọ́ kí ló ṣe fún ẹ tó lè tó yẹn náà fàyín bàbá tí ìdáhùn máa alàyẹ̀ fọ́ àbákọ̀ tí ló lẹ́dì ìdàbẹ̀gí tó bá tẹ̀ gbogbo kọmọlára ọ̀dẹ̀wó tó ń kírun ọ̀dẹ̀wó tó ń bò ọ̀dẹ̀wó tó ń mọ́ ẹ

egun a máa kàn sí pé ẹ̀hẹ́n ó tún dé ó kí ẹ náà fi ilẹ̀ tí kíra bá ò ní ẹ̀ tí bá sọ kankan lórí ẹ̀ a tún fara dé a máa mọ́ yẹn ẹ̀kọ́ wà ní Islam gan. Fàkọ́dílù lẹ́bí tẹ̀bí ní àtàrà tó tó ń ṣe òdá obìnrin ẹni kọ́kọ́ ló ń fara ní ó ti fara ní ẹ̀yìn náà tó bá jókèrè náà ni tó náà yà èyí tó gbẹ́rù parí lọ́dọ̀ ọkọ tẹ́yìn ọ̀rẹ́ ọkọ tẹ́yìn náà kájúlẹ̀ fún táwọn ẹbí rẹ̀ náà kájúlẹ̀ fún táwọn ọ̀rẹ́ rẹ̀ náà obìnrin inú rẹ̀ náà máa dùn fún ọjọ́ ráhùn yàn bá ṣe ádámù fún àtọkọ́ ń jàwó ọmọ fún rúbù sọkọ lọ́wọ́ a máa máa bá ṣe àwọn ẹbí mi náà gba nọ́mbà ìyàwó yẹn a máa pè lọ pé bọ̀ tó má dálé ọ̀ṣẹ́ o má jẹ́ ń o wọ́n láì ìbànújẹ́ jẹ́ kó tọ́jú ra rẹ̀ pamọ́ ni. bá bá ti rí الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. gbogbo ọgbà yóò mú tẹ́lẹ̀ kan wá ní ìwà àbàjẹ́ láwùjọ àbáwọn kan ni wọ́n hùwà àbàjẹ́ láwùjọ ẹ̀yin tó kù láwùjọ ẹ parapọ̀ bá wọn wí ẹ kọ́kọ́ bá wọn yanjú ẹ̀ náà tọ́lọ́ bá ní kó bá yín yanjú òṣìṣẹ́ ẹ wá sọ wọn pé ìrẹ́pọ̀ là ń fẹ́ òjò ẹ má gbẹ̀yìn lọ bá wọn kan kẹ máa wá lọ máa dojú ayé pẹ̀lú wọn kò fẹ́ sẹ́ ní kò fẹ́ sẹ́ lọ́rùn àbòsí pọ̀jù ìwà kí pọ̀jù lára náà ìwà ọ̀pọ̀lọpọ̀ ogun míì tó ń tó ti gé tí ò sí ìṣẹ́rí ogun òṣèdì sí àwọn tí wọ́n wà láàárín ogun ní ọ̀jẹ́kógún iṣẹ́ àwọn ni wọ́n yanjú ọ̀rọ̀ bó yanjú rẹ̀ wọ́n sí gbogbo sí فأصلحوا بينهما بالعدل وأقسطوا Àlájẹ́ yìí ni tí gbígbó tọ́bi jẹ́ okó ní gbangba tọ́wá tí jẹ́ kọ̀rọ̀, a tún máa lọ gbomi wọn. Wọ́n sọ bẹ́ẹ̀ ní gbangba pé ẹni ò bá dẹ̀ síbẹ̀ bá dẹ̀ síbẹ̀ tọ́wá tí jẹ́ kọ̀rọ̀ sọ pé ẹ̀kọ́ àti dúró wà láti ẹ̀gbọ́n ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ da lọ́dọ̀ láńdọ̀dù eléyìí wọ́n fẹ́ da lọ́dọ̀ láńdọ̀dù eléyìí náà wọ́n fẹ́ da lọ́dọ̀ tẹ́nàtì wọ́n tún fẹ́ da lọ́dọ̀ láńdọ̀dù àwọn agasẹ̀ àwọn abá tẹ́nàtì ní lójú láńdọ̀dù àwọn abá láńdọ̀dù ní lójú tẹ́nàtì tó bá ti wá pín àtàwọn apẹ́ láńdọ̀dù tẹ́ǹgbé àfikún òfin ìyẹ̀wò ilé ìpele ìbàdẹ́gbé Allahu akbar

àwọn èèyàn dẹ̀ pàárọ̀ owó orí lọ́dẹ̀ fi kó dúkìá jọ láyé àwọn èèyàn fi ìbànújẹ́ àwọn kan báyìí nígbó ń jẹ́ pé ọkàn ìbànújẹ́ fáwọn kan àwọn mọ́dẹ̀ dúró wọn fi ń gba yìí wọn àwọn fẹ́ àmùrìlá. Ẹ wá kọjú sí ètò yà tó tó lòun ò ní gbọ́n yìí. Àtàtẹ̀bí àmìlá àmùrìlá ni. Kọ́ọ̀tì ìlú ẹ̀bàjà. Àtàtẹ̀bí àmìlá àmùrìlá yìí. Ó ti máa pa àbíkà ìjọ ọlọ́run. Fàyín fáá tó bá jẹ́ àwọn tó lòun ò ṣe máa. fa ìfà àti. tó bá tẹ́ndà kọ́rọ́ jù. fa ìfà àti. tó bá lù ju ọ̀gbìn. fa ìfà àti. tó bá ṣàtúnṣe sí ẹni kó ṣàtúnṣe. fa ìfà àti bá fìlẹ̀ ṣùgbẹ́ ìdáhùn máa gbélé àdéhùn. tó bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sẹ́ni kejì rẹ̀. ìfà àti. فأصلحوا بينهما بالعدل sídù. Ẹwà ti dédé láàrin wọn, ẹ̀ṣẹ̀ ìdọ́gba láàrin wọn. Inna Allaha yuhibbul muqsitin. Ọ̀nà ìtúbá tó bá ṣe ń ṣe rèé, tó bá wá ṣe ń ṣe rèé, ọ̀tá òní máa ráyè pẹ́ láàrin ara wa ìjọta ìbára ẹni jọta máa ti ti tán kò ní ráyè rẹ̀ ìdí ní tàà ń dénú síra wa láti ti máa tán láàrin ara wa ṣùgbọ́n àwọn kan gbọ́ ṣe ní wọ́n tó lọ ń ọ̀rọ̀ gbólóhùn míì ṣẹ́rí gbólóhùn tó lédè sùúrù lọ́rọ̀ ẹ̀ gbólóhùn yẹn lásán ó ti gbé nǹkan tó lágbára ẹni tó

mi ìdẹ̀ gbówó kankan lọ́wọ́ ẹ̀ ṣẹ́ni tó wá sí ọ̀rọ̀ báyìí lápá máa ń sọ lẹ́yìn ọlọ́rọ̀ ẹni tẹ̀ ń sọ fún tó ń ọjọ́ lọ́rọ̀ kejì inú rẹ̀ ń wálẹ̀ ara rẹ̀ ń palẹ̀ ṣùgbọ́n ìlẹ́ lọ lè lọ́rọ́ lẹ́yìn lẹ́gbùdù tẹ̀ náà fi ń kàn lọ́nà fi rí pé ibi tẹ̀ sí nílò náà tó sí ẹ wàá mọ̀ pé èyí tẹ̀ gbélé ẹ̀ tó ti tẹ̀ gbé sọ́kàn tọ́ba pẹ́rẹ́ nìkejì yìí náà tó ń gbà lágbájá ìyá lágbájá ìyọ̀ burúkú wa ìṣe bá ṣe ìyọ̀ kéèyàn wọ́n tún sọ̀rọ̀ sí ẹ̀lá ẹ̀dá fóhun náà tó náà wá tún gbé sójú kò ní tán ẹ̀kọ́ wà nínú islamu púpọ̀ gbogbo wọ́n tó bá ti kọ́ sọ̀rọ̀ ọlọ́rọ̀ àtúnṣe nínú wá má gbójú ayé má gbójú ọ̀rẹ́ má gbèyè gàṣẹ̀ má sọ pé òun sá fún sẹ́lẹ̀ ní Aláàbá ní tí wọ́n fi tó bá ti wá ju wálẹ̀. Wọ́n bèèrè ágìrì wọn kò sí tó. Ẹ̀ṣẹ́ dédé láàrin wọn ti dọ́gba. Wọ́n kò sí tó. Ẹ̀bálàǹsẹ̀ láàrin wọn. Iná lọ́rọ̀ yóò fi bò yóò kò sí tí. Ẹni tó bá jẹ̀ jẹ́ kó mọ́ tó ti bá jẹ̀ jẹ́. Ẹ bá sọ pé àbòsí kan tí Yorùbá ti máa ń ṣe rèé. A ní ẹni tẹ́gbàrà bàbá ṣe ọmọdé ọmọdé yẹn náà tún máa bá àgbàlagbà ọ̀hán ọ̀lá yàtọ̀ sí ni ọmọdé ṣe àgbàlagbà kó bí àgbàlagbà àgbàlagbà ṣe ọmọdé kágbàlagbà yẹn náà sọ fún ọmọdé pé má bínú mo ẹbí tí mo ti bá ṣe ẹ̀rì má bínú ṣe gbọ́ ìṣẹ̀kùsọ̀ nínú tiẹ̀ náà dùn òun náà máa mọ̀ wípé kì í ṣe fún fàgbà rẹ̀ ní jẹ torí pé hákù rẹ̀ ráìtì ẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ níbi ìwọ náà yọ̀ǹda yọ̀ǹda sáré ni wọ́n áà mọ̀ wá já gbàlagbà kọ́ wá já gbà yà ni nìyí. kò ní ní òun náà ní ní ẹ̀mí tó mọ́ òun náà máa rọ pàpà tó ń bá dàgbà kó náà

ṣọ́ọ̀yàn ní kẹ́ ẹ sọ fún àwọn tó kù kóhun náà jẹ́ torí pé kọ́ bá lè kó ọ̀hún náà pé náà ṣó náà ń pé tẹ́lẹ̀ ní lára àwọn ní ọkọ̀ ẹjọ́ yìí lápẹẹrẹ ìyàwó ló ní gbogbo ẹ̀bí yẹn ẹjọ́ jọ rò lẹ̀ ìyàwó ló ẹjọ́ tó fún ara rẹ̀ fẹ́ ní ara rẹ̀ rò wọ́n náà rojọ́ ó tẹnu

tó ti báyà ní kápọ̀ máa jẹ́ títà sọ́rọ̀ káwọn bá ti ní ọjọ́ ọ̀rọ̀ àti ìfẹjọ́ ṣe gbè tó pé ààbẹ́ ìbínú ìyàwó Ọlọ́bá lọ́wọ́ nífẹ̀ẹ́ ọgbẹ̀ntí máa ń ṣe déédéé, ọgbẹ̀ntí máa ń pèrè tí máa ń láàrin wọ́n tí kìí ṣàbò sí tí kìí fẹ́jẹ́ tí bì àbẹ̀rọ̀ bá kójọ kó ṣàlẹ̀ nìkankan wa náà pẹ́lá ní ọlọ́run tẹ̀síri wa tún tẹ̀síwájú lọ́la tí wọ́n ní ọ̀tún láyọ̀ àrùbíáì a ní ètò míì ní kọ́ọ̀rọ̀jù outside ìdàbí òkúta eléyìn lè máa fún wa nígbà wa ní ọ̀tún la à ń tọrọ gáfárà eléyìn kalẹ̀ ó lè máa fún wa nígbà láàyè ṣùgbọ́n lọ́la pẹ̀lú àwọn ọlọ́run tẹ̀síri wa ó sì ń tẹ̀síwájú tó sàánà kan àwọn ọmọdé kẹsàrọ̀ bá nílẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀kọ̀ káàkiri. program wa ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ ní aago mẹ́fà lójoojúmọ́ tó rọ̀mọ́dọ́ ní àbẹ̀ tán a ti fi sí bíbí ijọ́ kejì ọdún òun náà ṣe ń lọ ṣe ń lọ ọmọ benin náà máa tọ́ sórí afẹ́fẹ́ máa tó seven dot nine ṣàbà kọ́nà bá kún lùgbọ́ wí fún náà ní ẹ̀kún halal tí mo wá já wa tán kó سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته